أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dáwọ́ ọlọ́run bá àlékún ìyá ọlọ́run olùlàjẹ ẹgbẹ̀kan ọlọ́run ọlọ́ba ìṣẹ̀lá Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn sàlámù àwọn bá ń fàtìmọ̀ àwọn bá. Wọ́n wá máa ń fàtìmọ̀. gẹ́gẹ́ bí ìṣe wa tí a máa tún gbìyànjú láti àwọn ayé ti àwọn kan tí ó ní kan pẹ̀lú aláàmì ẹ̀sìn wa èèyàn ní gbogbo ọjọ́ ìlànà ìfẹ́ àjọyọ̀nba àbàlẹ̀kọ́lá tí ó fún wa ní àǹfààní àti máa jẹ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó yẹ kó sàṣìkò ọlọ́ tó bá yí wa nínú rẹ̀ kó sàṣìkò ọlọ́ àgbà ìlà ìjọba àkókò tí a bá lọ ó náà ní àbájúwá pẹ̀lú ìjọba àwọn Allah ní ojú ọlọ́run Allah ẹ̀yìn ọlọ́run ojú ọlọ́run ọlọ́run ọba ní asọ̀tún lábájá orí àwọn òwe tí ọmọ ọba gbé kalẹ̀ tó ní àríyára ẹtú jẹ́ òye ọlọ́run ẹni tí a bá rí ìyọ̀wé lára rẹ̀ kí gbogbo ayé máa ń pè ní òye ọlọ́run kí ṣe òye ọlọ́run kí gbogbo ayé pátá wọ́n ní àwọn olílì olílì olílì tí o ti sí àwọn òwe tí ọlọ́run bá gbé kalẹ̀ lára ẹ̀tọ́ àìpín pẹ̀lú òye ọlọ́run bá tó wà lórí ọjọ́ wa nísì àwọn nǹkan tí wọ́n ń sọ ìlú ìlú ọlọ́run àwọn nǹkan yìí sì sí ọ̀dọ̀ ìlú mi tó bá kú tán nígbà tó bá kú tí wọ́n bá sì sínú sàárè tó dìjọ́ méjì tí wọ́n bá lọ sàárè lọ ah, ọba lórí ìyàwó rí àwọn onílò tó bí àwọn ti jókòó rẹ lọ àwọn àbá jókòó wọn àti abánú sàárè náà àbí àwọn ẹni tó kọjá lọ bí wọ́n sin wọ́n sínú sàárè wọn wọ́n sì wá bá wọn bẹ̀. abájáde sọ̀rọ̀ bá wọn àlẹ́ wàsánà tó sọ fún wa pé àpẹẹrẹ tẹ́ ẹ̀ máa mọ̀ pé wò ní lágbájá ẹ bá ti sin ìṣubú ọmọ sàárè rẹ̀ nínú wa lọ. ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ alẹ́ ló sọ bẹ́ẹ̀. sílẹ̀ yìí ò sínú kàkà lọ pé lágbájá wò ní ọlọ́run bá sínú kàkà yìí wọ́n sọ pé alágbájá wò ní ìyàwó lélẹ́yìn so kò sí ẹni fún kitab àti sunnah bákan náà nínú àwọn kátà àwọn ọmọdé sọyìn ìwọlé ọlọ ẹlòmíì tó bá kú wọn á rí wọn ni máa ń lè jáde ní inú sàárè rẹ bí wọn lè ti bá ti jáde olùgbèlé ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn kan tí kò sí àkọọ́lẹ̀ lọ àmọ́ wọn bá subhanahu wa ta'ala àwọn kan méjì ìròyìn méjì wọn bá ní àmọ́ òun lára ẹni tí ó yẹ wọlé ọlọ́run ìròyìn méjì dáwọ́ lára rẹ̀. الذين آمنوا وكانوا يتقون ẹni tó bá ti ní imáàlì tó sì nípa ya ọlọ́run ọba àwọn ilé ìlú ọlọ́run ọba ṣe ibi táwa wà tá ń ṣàlàyé lọ́wọ́ ó nà ní alimán alimafhumu iman inda ahli sunnati wal jamaa àgbọ́yé ìtàkùn ní imáàlì lọ́dọ̀ àwọn àbá sunna pé kí làwọn afáfúnà gbàgbọ́ ìgbàgbọ́yé pẹ̀lú alìmán nítorí pé imán lọ́dọ̀ súnà ó yàtọ̀ sí imán lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ mi ò lọ́dọ̀ àwọn ìṣúbínísì níta àwọn fi ń fi imán rẹlẹ̀ ó yàtọ̀ tààrí súnà àwọn àkọwárí àwọn mọ́ríjíyà ó yàtọ̀ alákọ̀ọ́kọ́ yẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú orígun mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀ta sàfihàn alágbájá ní imani orí ìwé imani mẹ́fà ọ̀nà àbí kí ariwo pé lára ìtọ̀ tí a bá sàfẹ́kù ẹ̀ ọ̀kan lára orí ìwé imani tó jẹ́ ìpìlẹ̀ imani tàbí sàfẹ́kù rẹ̀ lára èèyàn ẹnìyàn ní imani ẹnìyàn ní imani kọ́dà àlẹ́sọ̀pẹ́ ni òun ń ṣe mùsùlùmí nínú àwọn kan tàbí wáyé ṣe mùsùlùmí òun ni kọ́mọ̀ pẹ̀lú àwọn iman mẹ́fà tí Jibril alayhi salatu wa salam tó sára ikú àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ alìmánu billah àti sàlàyé lẹ́yìn kí ni àwọn tábùkù lápájá ó ní iman pẹ̀lú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì alìmán bil malaika èyí gbàgbọ́ pẹ̀lú àwọn màláìka tó àti sàlàyé àwọn náà ní màláìka níjẹ̀ ìdọ̀kan wa ìròyìn wọn láàrin lára wọn àtàwọn iṣẹ́ wọn tó àwọn nǹkan tí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lórí tí wọ́n ní mọ̀ pé so tí o bá ti sáwọn kan yẹn lára wa agbàmọ̀láìkà bọ̀ so gbogbo ẹ tí o bá ti gbàmọ̀láìkà bí kàkókò gba ọlọ́run àwọn àbọ̀ ìlú tó tọ́nà wa ló fi lè ní kálukú àwọn ìgbàmọ̀láìkà ó wá ku ẹlẹ́ẹ̀kẹta mẹ́fà ọ̀nà àlìmá ìlẹ̀kùtù àlìmá ìlẹ̀kùtù agbọ̀dọ̀ nígbà tó pẹ̀lú àwọn tíra àwọn tíra wọn tó gbogbo tíra tó bá ti wá rí mẹ́sọ̀ tíra àgbogbo tíra ta kọ́ sí ń ta kó sínú lé àgbogbo tíra tó bá ti kọ́ pẹ̀lú èdè lábáwá àgbogbo táwọn yẹn bá kọ́ pé tíra ni ṣe pé àlìkítà kò ní tíra àwọn bàbá tó ti di àlìkùtù ó ti jámù tíra àlìkùtù àwọn tíra àwọn tíra wọn lágbọ́dọ̀ nígbàgbọ́ lẹ́nu wọn ni àwọn àbá ní alikutubu asamawiya alikutubu asamawiya àwọn tíra lẹ́gbẹ́ ti sánmà wa àwọn ni wọ́n ń fún wa àwọn tíra tó ti sánmà àwọn lágbọ́dọ̀ nígbàgbọ́ wa lẹ́nu yẹn pé àwọn tíra tó wọ́n wá sọ kalẹ̀ fún àwọn anábì ọlọ́wọ́n bá pàtàkì jùlọ àwọn tí tálẹ́bí sallallahu alaihi wasallam àbí alẹ́ pé tíraba yìí bẹ fi tawrọ́t kánúbà pẹ̀lú tawrọ́t wal injil kánúbà pẹ̀lú injil zabur kánúbà pẹ̀lú zabura ọ̀làdúrà lẹ́wà yahoo àti ìsọ̀rọ̀sọ̀rọ̀ náà ìyígbàwó <clears throat> ah, pẹ̀lú àwọn tíra yìí àkọ́kọ́ agbọ̀rọ̀gbà pé ọlọ́wọ́ ọba ló fi ránṣẹ́ sáwọn anábì ọlọ́wọ́ ọba ìmọ̀ni àkọ́kọ́ nù kí ọlọ́wọ́ ọba anzalahu subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba ló sọ sùkálẹ̀ ọ̀gọ́ bẹ́ẹ̀ kí ọlọ́wọ́ ló fáwọn ẹlẹ́ẹ̀kejì àwọn kan tí nígbà pẹ̀lú tíra tí ó máa kó oníkágbà pé ó fa gbogbo òfin tí ń bẹ nínú àwọn tíra tí ọlọ́run bá sọ kalẹ̀ fún àwọn anábì ọlọ́run ká gbà pé Quran fa gbogbo ẹ̀rẹ́ yẹn bí àgbọ̀rọ̀ orí ìdájọ́ kan ká mọ̀ á lò nínú àwọn tíra tó ti kọjá lọ ká ní lọ́yà tíra yẹn mọ̀ á lò fúnra wa o àbòsí mọ́ lẹ́yìn Al-Quran Karim. Hello? gbogbo àwọn tíra tí a kà síwájú yìí làwọn ní èjì ní zàbó ní ìlú àwọn ilé ìka tó rọ́ọ̀lì àgbọ̀dọ̀ máa lo ìdájọ́ ìmọ̀ràn náà. ìwà gbà pé àtúnṣe kẹrin ó ti lè náàṣẹ kò lè náàṣẹ ó ti pa gbogbo àwọn òfin tí ń bẹ nínú àwọn tíra wọ̀nyí àti ìpàkùrọ̀ àti ìpamọ́ rẹ̀. náà tábà wò ní sèyí náà àtúnyàtà sọ yìí wọ́n pè kan ní tàwọ́rọ̀ àti ìjírì tàwọ́rọ̀tì àti ìjírì àkọ́kọ́ gbogbo orí ti bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀nà àwọn alùpùpù àbẹ̀lẹ̀ ni kò sí tá a lè fi fi rinlẹ̀ pé tàwọ́rọ̀tì ni àti ìjírì òkú náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ èyí tó sọ̀rọ̀ tó yá pé àwọn kírísítẹ́nì àbáwọn jù pé ìwé tí wọ́n ni olóbi jẹ́ pé ìbí àwọn kíkà a àwọn kristian ká ha hàlù ìdáàbò ni wọn sọ àdúgbò hàlù ìdáàbò ni wọn tí wàá kíkà wọn ni kò sí tó máa pé ìjì àbí tàwọn tó yẹ. bákan náà nínú àwọn táwọn pa kéèsì sàbúrà sàbúrà ti ẹni wà lọ́yà yẹn ń kà sàbúrà rè táwọn fi sàbúrà náà nínú àwẹ̀ àwọn kan àkọ́kọ́ ni pé sàbúrà yìí ti ń bẹ̀rẹ̀ wa lórí táwọn sàbúrà ti bẹ̀rẹ̀ lọ́jà sí ìtọ́nà ọmọ àdìmọ́ àti ìdáwọ́ dáadáa nìyẹn. òun kọ́ ó sì gbé àkọ́kọ́ ní òun kọ́ nítorí ìsìnà ló sí fún wà lè sinà mìnà ọ̀sọ́ ìsìn ààbẹ̀ ọmọ nínú kata fi sa ìjọ ànábì lẹ́sà tó náà lè sinà rẹ̀ yàgbọ̀rọ̀ orí chain tí ó dodo Muhammad pé ilé sàbúrà àkọ́dù ẹlẹ́ẹ̀kejì ìdẹ́mọ̀ tó nínú àìsàbúrà wọn dáwọ́dá tí tó bá mú àwọn ọ̀dájọ́ kan wá bẹ́ẹ̀ wọ́n wá ní gẹ́gbó sí wà kàkọ́ ní tààlà ó sì àwọn àyàkọ́ àdìwà kàkọ́ ní tààlà gẹ́gbó gbọ́dọ̀ wọn tó bá yẹ ó sì àwọn àyàkọ́ àdìwà ó fi jẹ́ yọ sàbúrà sí sàbúrà ló wà jẹ́ wọ́n fi jẹ́ sòrìkò àlò tí ìdẹ́gbà tó sàbúrà ló wà sórí nǹkan kò lẹ́tọ̀ọ́ kí a máa gbọ́ àwọn tí a bá yẹ máa fi ṣe wá sí kọ́dà bó jẹ́ ti ànẹ́gbẹ̀dá òun náà agbọ́dẹ́rẹ́ àgbọ̀nà fi ṣe wá sí. kílíà ní lórí ẹ̀ lásìkò àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àfọwọ́ ọmọ ọmọ àtọ́ ọjọ́ ọmọ ọmọ àlàyé wọ́n mú ìdí wọ́n kà ètò ọ̀sọ̀kalẹ̀ pàdé wa musa alayisalaatu wa salam ọ̀nà ká alẹ́ wa yọ ọmọ tí wọ́n ká bí ìwúlélẹ́ yìí wọ́n lè di ní àá alẹ́ tó kọ́ ká mi. kíkúlẹ̀ ẹ̀ ti kọ́dà bí musa tó máa ń bẹ láyé lónìí musa tó máa ń bẹ láyé lónìí kò rọ́gbọ́n dá sí òun kò nílò tíra ìmọ̀ wà ló wà lò alẹ́ tó sọ bẹ́ẹ̀ tó kò nílò wà ló wà lò. ìdá kúránì tó wà àtàjẹ́ mùsùlùmí so káwọn gbà pé alukuhani kẹrí ó ti gba gbogbo ó ti gbogbo dájọ́ òfin tí máa ń bẹ níbi àwọn tíra ọ̀rìn wà ní parẹ́ sí àgbọ̀rọ̀ ọmọdéwọ́n náà so ká tó tẹ̀síwájú kí la fẹ́ sọ nípa àwọn tí wọ́n ń lo bẹ́ẹ̀lù láti fi láti fi ṣe wáàsí fún àwọn Christian. àwọn ọlọ́run dára àlàyé tó pọ̀lọpọ̀ máa fà sọ pé kò sí láì ló bẹ̀. nítorí pé ẹfẹ́ ẹfẹ́ bí ọ̀sán rẹ̀ ṣe ẹ̀rù náà pè ń bẹ nínú kejì bí yàn fi báyìí yẹn kejì máa ń yẹn ti wá sí i wọn ò fi ṣe wá sí ìtọ̀ àwọn tó wá sí jáde o bọ̀tí àwọn tó ń bẹ́ pè jáde ohun ẹ̀sìn nǹkan tó ń gbà bọ́ lórí lò ẹ̀ẹ́dì tó máa sọ ọdún mẹ́fẹ̀ẹ́ tó wọn òkú lásán ni wọ́n máa ń kàn dẹ́mọ̀ ẹ̀ pé òkú ni eléyìí ẹ wá lójú pa àìsàn tòkè yẹn lórí ọ̀nà yẹn láti ti pe àwọn tí wọ́n bẹ nínú kristẹniti wá sínú Islam sòkòsòkò bẹ́ẹ̀ àwọn ká máa lò fáwọn àtàjẹ́ oṣù yá òní òní ẹ̀tọ́ so ara gbàgbà pé adébà pẹ̀lú àwọn tíra oníkàgbà pé àlùkòhánì rẹ̀ ń kọ́ nípa gbogbo àwọn òkú tó wà nínú tíra tí ó bá láyé pamọ́ rẹ̀ àwọn afọ àti pé ó wá kọ́ ó wá ní ẹ̀sìn ó wá wá ní lórí àlùkòhánì rẹ̀ káàkiri sọ pé lágbájá ó di mú mi ní àdúgbò nígbà tó pẹ̀lú àlùkòhánì rẹ̀ tí mi lọ́wọ́ wa lónìí bóòlù láti àwọn àdúgbò pẹ̀lú àlùkòhánì sẹ́gbẹ́ á ti ń yẹn gbogbo àwọn tíra tó alábi sánmà ọkùn àti ẹ̀gbà wọn náà ó wà fún àkùnrin náà nìkẹ́ yìí àwọn afá ni àlàmẹ́tò ìmẹ́ẹ̀lì bílùkù hàn nìkẹ́ yìí àpẹẹrẹ tábìmọ̀ tó lágbájá ó nígbàgbọ́ pẹ̀lú àkùnrin nìkẹ́ yìí ń tàbí mọ́ àlàámẹ́lú bìí àlàámẹ́lú bìí òun ni kó máa lo òfin bá bẹnu àlùkàn kẹrì apẹtàmù pé ẹni gba kúránì gbọ́ ni àmọ́ tí ẹ bá máa gba àlùkàn gbọ́ òfin nu àlùkàn kò wá gbà gbọ́ àbí olóhùn lè lò ó ẹni àlè sọ pé ó nígbà gbogbo àlùkàn kẹrì tabawo gbẹdọgba lónìí ẹ wo kò fi àlùkàn sí i àwọn tá a jẹ́ mùsùlùmí ń bá wí kọ́lá ló ń sáwọn tó ń sin mùsùlùmí àwọn tá a jẹ́ mùsùlùmí náà ẹ wo kò tá a fún àlùkùnrin kẹrin ọ̀pọ̀lọpọ̀ wa orí àlùkùnrin gẹ́gẹ́ bí ìwé òfin nínú wa nínú àwọn àwọn afáà tí wọ́n ti kọjá lọ́kọ́ba àwọn olùkọ́ wọn wọ nínú àwọn àṣìṣe tí ó lágbà díẹ̀ kọ́dà tó ń pa àwọn ibi ìjà àṣìṣe náà tí wọ́n fẹ́ wá fẹ́ wọ́ọ̀sì púpọ̀ tí wọ́n ò yé káwọn èèyàn orí àlùkùnrin gẹ́gẹ́ bí ìwé òfin ọlọ́run ọba pé ìwé òfin tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fáìlì máa lẹ́nu ilé ọlọ́wọ́ bá sọ nínú sọ́kùtọ̀ ha nígbà tí sọ fún bàbá wa Adam àti àwa nípa jáde kó nínú àlùjẹ́ náà ẹ̀yin méjèèjì ẹ̀jáde kó nínú àlùjẹ́ náà. فإما يأتينكم مني هدى àmọ́ bẹ́ẹ̀ bá wá dé tẹ̀ lọ ìmọ̀nà ìní ọlọ́run ọba tí wọ́n bá yín ìmọ̀nà ìní ọlọ́run ọba tí wọ́n bá yín yẹn níbo lórí ilẹ̀ tẹ̀ lọ ọlọ́run ọba ti ní kẹ́kọ̀ọ́ ní sọ́mà kẹ́kọ̀ọ́ ní alùpàá ìjẹ́ náà wọ́n ti kó ní alùpàá náà ọlọ́run ní kọ́mọ̀ kọ́mọ̀ wá sórí ayé tẹ bá lórí ayé bẹ́ẹ̀ bá tẹ wá padà sínú àlùjẹ́ náà yìí ẹ̀ sì jẹ́ mọ́ ni ẹ bá lórí ayé ìmọ̀nà ìní ọlọ́run ọba tí wọ́n á fọ́mọ̀lì tẹ̀lẹ̀á ọ̀dá ìdẹ̀ ẹni bá wá tẹ̀lé mọ́ ní ẹ̀mí ọlọ́run ọba tó dé wá bá ọlọ́run ìfàlá ìyàdúlù wàlá ẹ̀ṣọ́ ilé ẹni bẹ́ẹ̀ kò ní sọnù kò sì ṣe é ní ìgbà yìí ìmọ̀ràn náà wá pè lórí jẹ́ gbogbo àwọn tí wọ́n ti kọjá lọ ọlọ́run fún wọn ní ìmọ̀ràn tàwọn tàwọn tàbí abẹ́rẹ́ kan injil sàbúrọ àtàwọn tí ra àtúntọ́ fún ànábì wa ibrahim alayhisalatu wasalam gbogbo àwọn eléyìí ìmọ̀nà fún àwọn tí wọ́n lásìkò ní ìmọ̀nà tí wọ́n nù ẹ̀sùn wà láyé yóò tẹ́ máa ṣe rí ẹ̀jẹ̀ gbọ́rọ̀ jẹ́rì ẹ̀jẹ̀ gbọ́rọ̀ jẹ́rì ìmọ̀nà tí wọ́n nù ẹni bá wá tẹ̀ nínú wọn ìmọ̀lẹ̀ yẹn tíra yẹn tọ́nà sọ̀kalẹ̀ fún wọn tó gbé mọ̀lá pé òun ni ó gáàdì wọn láyé tí wọn fi ní sọ̀rọ̀ láyé látara ìsọ̀rọ̀ wọn láyé bí wàá sọ wọn nílé láìkíyàmà wàdà ilẹ̀ ṣọ́ọ̀fẹ̀ ààfin fún oníṣẹ́ láìkíyàmà àmọ́ gbogbo ẹni nígbà tó lè sọ̀rọ̀ láyé yàrá kò sí ọmọ tó fẹ́ dá sí yóò ṣe ìlú láìkíyàmà ayà yóò fi yàmà. ìdá ọlọ́run ọba ní ìdá àlùbúdà ìmọ̀nà òun ọlọ́run ọba kí wọ́n lè mọ̀ náà wá tá à ń bẹ láyé lónìí gbogbo ẹni máa ń bẹ láyé láyé lónìí lásọ òun ṣe mùsùlùmí nìkan o gbogbo ẹni máa ń bẹ láyé lónìí ìmọ̀ náà tí kẹ̀lé kò sí nǹkan mí ta lè fi tó ju lọ. alifulami àwọn afá wọn ní ọlọ́wọ́n bá ló mọ tó gbà ló pẹ̀lú lára mọ̀jísà alùmọ̀hánì ni ọlọ́wọ́n ni alùpùlàmì dáàlì kàlìkìtà tíra yẹn ayé alùmọ̀hánì kẹrì láwọ̀ ìbàdí kò sí ìbéjì mbẹ rárá húdàn lèmọ̀tàkì ìmọ̀nà ló wà jẹ́ fáwọn olùdó ọlọ́wọ́n bá sọ ìmọ̀nà tó wọn bá sọ kalẹ̀ fún ju àdé Muhammad olùkẹ́ni òun Al-Qur'an Karim ẹni bá wá tẹ̀lé Al-Qur'an Karim láyé tá a wà yìí lágbò tá a wà yìí tó fi gbá àlùkìyàmà lágbà tó náà ti ń gbé àlẹ́ fi lóbi iṣẹ́ tó fi àlùkìyàmà wà lágbà ọmọ tẹ̀lé ẹni bá wá tẹ̀lé Al-Qur'an Karim láyé tó lò fi tó lè yà irú ẹni yẹn ojú ọ̀nà yẹn wà òní sọ̀rọ̀ wọ́n láyé ṣe kọ́ fi àhọ̀ òní sì ẹwù ìjọ tí àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó pé ìkànnà àwọn ọdún àwọn ẹ̀kọ́ owó ìmọ̀lẹ́ Zainab fitujaz wọ́n ní kí wọ́n fẹ́ afọwọ́ Zaid bin Haritha ẹrú ni rí ẹrú ni wọn lọ́wọ́ àbẹ̀yìn anabi ṣe dáadáa sí kódà máa ń tọrọ ànábì àmọ́ zayidu yìí àbí zainabu yìí ìdílé náà ló ti jáde nílé kòrèṣi ló ti jáde anabi wa náà fẹ́ kí zainabu sì kẹ́lẹ̀ ìfúkú fẹ́ ha sinamu náà lè fẹ́ o anabi sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ̀ pé wọ́n máa ń káyọ̀ náà lè mú mi wádà mú mi náà kò tọ́ sí ẹnìkan láyé tí ń pèlè ní olùgbàgbọ́ lọ́kùnrin àbí lóbìnrin. إذا قضى الله ورسوله أمرا bọ́nà wọn bá àbójúsí ọlọ́run tó máa parí àlámọ̀rí kan pé báyìí lábẹ́ kan máa sí kí ló ẹni bẹ́ẹ̀ wá lọ ṣẹ̀ sàmì tí ọlọ́run wá sàlẹ̀ tó wá sí wá pé báyìí ní ẹsẹ̀ tọ́lọ́ lábẹ́ lọ àlùfáàlù rẹ̀ tọ́lọ́ wá ní báyìí ní ẹsẹ̀ kó wá lọ wọ́n nà mí ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ fákọ̀ọ́dúnrún lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ẹni ẹni sọnù so ìtọ́sọ́nà ti wá láyé àwọn tá a wà láyé lónìí àlùhánì ìtọ́sọ́nà wà wà kọ́dẹ̀ ẹni tí ò rí ẹgbẹ́ mi mùsùlùmí kò sí tó jẹ́ kó sí tíra mi tó lè máa lò tó lè pààrọ̀ lọ. àlejò sọ̀rọ̀ máa wà lọ́sẹ̀ tó yá mà pé gbogbo ẹgbẹ́ mi bẹ láyé lásìkò tá a wà ní ìlú àlejò yá máa fi jó wọn ànábì ni wọn. àyìnlẹ̀ ìkàyà ẹgbẹ́ ìjọ ànábì ìjọ ànábì ni ọ́ ọkàn pèrè ẹ̀rọ kan lẹ́yìn kristi ni ọmọlẹ́yìn alẹ́mọ̀ ọmọ ìlọ sallallahu alaihi wasallam nítorí pé àtẹ́gbẹ̀wá àyíṣà alẹ́ ìsàlátù wasallam onáńtò ní jésù àbí àwọn ọmọ israẹl náà bá ń ra sí ní ìṣó ọmọ israẹl ọmọ nàìjíríà lẹwọ ọjà náà ń ra sí lọ́wọ́ kẹbẹ̀rọ ó ní gbogbo ilẹ̀ ló rán rẹ̀ sí lànàbí náà tó ń sọ bí àdíṣe àdíṣe àmúra ló wà ní muslim alẹ́bí láyé sinẹ́rù bí àhàdù min hàdì ọmọ min hàdì àdìmọ̀mà alẹ́bí lẹ́nu ẹ̀kan ò ní gbọ́n pa iṣẹ́ tí wọ́n fi rí mi Muhammad nínú àlùmọ̀ yìí ó wá fẹ́ sọ fún àwọn tó ń bẹ nínú àlùmọ̀ yìí ó ní yẹ̀wù níyún àwọn nọ́sọ̀rọ̀ níyún kó bá jẹ́ náà ti ẹ̀wú dìní àkójẹ́ náà sọ́ra inú àlùmọ́ ìlànà wa ànábì ni wàlá mu yóò mìn wàlá yóò mìn bìmá olùsítòbí kò wá ní ìgbàgbọ́ pẹ̀lú tí wọ́n fi rán Muhammad kí náà fi rán al-Qur'an al al-Islam kò wá ní ọpẹ̀lú rẹ̀ illa kana min ashabin nar àdúgbò wọn náà tó bá rí bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn pẹ̀lú mùsùlùmí lónìí nígbà tí wọ́n kó wọn náà wá ní ìgbàgbọ́ pẹ̀lú àlùkánìkì nígbà tó gba kùránì gbọ́ ẹ́ àfikọ́ wọn ni kí ló fi lo olùgbogbo táṣọ láti kan ni gbogbo ẹni tí ò bá ti lè lo àlùkánìkì tí máa ń rin ọ̀nà kan tí ì bá ṣe bí ọ̀nà tí ń rin òní kùránì ló jú rẹ̀ fún dápọ̀tìgọ́gà ẹ̀yẹ ti sọnù tóbi pẹ̀lú ayàtàkà tó ti tọ̀ ẹwà bí àwọn ọ̀nà tí kálukú rẹ̀ lónìí tí ń tán pè ní ẹ̀sìn ọ̀nà tọ̀tọ̀ ni kì í ṣe ọ̀nà náà rà tó àpẹẹrẹ pé lágbájá ó ní ìgbàgbọ́ pẹ̀lú àlùkùhánì kẹ̀kẹ́ táwọn òfin mọ̀ pé kọ́ máa lò ó wọ́n sọ àlùkùhánì kalẹ̀ fún kí ni lílò ni ẹ bá wọn tá a sọ pa nígbà lónìí a ti sọ àlùkùhánì kẹ̀kẹ́ a ti sọ ìwé àdúgbò àgbà ìwé àdúgbò àlùkùhánì kẹ̀kẹ́ ẹgbẹ́jà sí wa bọ́ kò túmọ̀ páàrin sí alùpùpù bẹ́lọ̀ lára àǹfààní tí ń bẹ́rù kùhánì ni alìbí bẹ́lọ̀ tàbá kàtàn alìbí bẹ́lọ̀ kìí ṣe bí a ní alùpùpù alìbí bẹ́lọ̀ gbàtà sọ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí wọ́n ti sọ kùhánì di ìwé àdúrà ní tàgbà nínú pọ̀ wọ́n ti sọ ìwé àdúrà wọn ò rí gẹ́gẹ́ bí ìwé tí wọ́n ń kọ pé ẹ́ tí ó máa dára sọ́nà àwọn ìwé bẹ́ẹ̀ olóògbé rẹ̀ omi ní tí ń ṣe gangan ní tí ń tapà Buhari kẹrì iná lọ́kọ́ náà sọ ìdàgbà àti sinimá sórí wa àdúrà ẹwà wọn náà fi yálà bí ẹ máa lọ sàdúrà fáwọn ẹ̀wọ̀n àkókò àná lọ sí mo dáadé ní ìṣẹ̀lẹ̀ wọn lọ sàdúrà ni àbíjàlẹ́nu tó bá bá àrùn lọ́wọ́ wọ́n lè mú fáwọ́sùlẹ̀ azim fáwọ́sùlẹ̀ azim náà mẹ́ yà á sí alẹ́nu ẹ̀sàwákà so ó ga ti sọ àkùhán àtìsọ́jọ́ àdúrà yóò pọ́ nìkan kí àwọn olówó kí àwọn afọ́bẹ̀rẹ̀ bá sàdúrà yóò pọ́ nìkan lé wọ́n sì jùkú bẹ́ẹ̀ tọ́ àwọn bá wá kọ́bẹ̀rẹ̀ aládùá ọlọ́sàgbàdùá wọn ọlọ́mọ gbàdúrà yẹn o gbogbo tẹ́lẹ̀ ọlọ́run jẹrẹ o apàdà sí ikú padà sí gbà ọlọ́run jẹrẹ ìjẹ́ ìtúlẹ̀ tó wá ìgbẹ́ lọ́kàn yín ìtẹ́lẹ̀ sọ́sábà sùnmọ́hánàkàlà fún wa wọ́n sì ti wá lọ sẹ́kùn tó ṣe gbogbo láti kò tó tẹ̀sí méjì ẹ máa lọ àbá kí wọ́n wù ẹ̀ ṣàdúrà mọ́ ni ẹ̀dàkọ̀ ìgbẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ pé bá bí àṣewárí tó a ti sọ alùpùpù kẹrì a ti sọ dìgbì àdúrà èyí tá a sọ ní sí àdúrà wọn ṣe yìí sí èyí náà lẹ́gbẹ́ wọn ṣàdúrà fún yín ó sì pa àwọn ẹlẹ́gbẹ́ lọ́wọ́ wọn ṣàdúrà wọn ó ní ẹlẹ́wà tí mo rà pàdé káwọn kéwé kúrò ẹni kan tó mẹ́wàá o a ti tẹ̀lé ní kẹta lẹ́gbẹ́ jẹ́ o tọ̀ ó ṣàdúrà bí ọlọ́wọ́n gbàdúrà yín o ọlọ́wọ́n gbàdúrà yín o ọlọ́wọ́n gbàdúrà yín o ṣàdúrà wọ́n láyé láyé bẹ́ẹ̀ ni wọ́n bá lówó fẹ́ fún ọtẹ́lẹ̀ kò ní fún ọ lówó lọ. ẹ ni ẹ mú kankan lọ́wọ́ ni ẹ mú lè sẹ́ńtọ́ àti sọ àlùfáàlì àti sọ ìlànà ìlànà òun lẹ́bi rí báwọn bá náà ní pọ́blẹ́mù lónìí pẹ́rẹ́ tó máa lọ sọ́dọ̀ àwọn àfá wọn alẹ́ nìkan ti pèmí níṣẹ́ ó ní eré ń fọ́ ò nítorí ẹni náà pè mí olówó lọ́wọ́ ni o àwọn afáàdì jẹ́ kí n gún aláì ẹni tó ní dúkìá púpọ̀ ni tó lówó dáadáa wọ́n sì jẹ́ màmá jẹ́ kí n gún àwọn àfilẹ̀ lónà àwọn tó ń pè àwọn afáàsùn náà bẹ̀ bàbá ó bá tán ọwọ́ tó máa ń náà bàbá bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn òbí lónìí àwọn ọmọ tó bá ti ní fresh brain tí làákàyè kò tí olùkọ́ wọn dáadáa tẹ́ bá ní ẹjẹ́ kọ́mọ bọ̀ wá kó wà sí yàrá súnà ẹjẹ́ kọ́mọ wà lẹ́nu wà lẹ́nu tó bá gbọ́ wáyà kú yà tán wọn lè bá tọrọ ẹ máa bá kẹlẹ sọ̀rọ̀ ẹtẹkẹtẹ máa bá tọrọ wá sí ẹ máa bá tọrọ wá ni wọn wí o àwọn àbúrò rẹ bẹ́lẹ̀ o àwọn ẹ̀gbọ́n rẹ bẹ́lẹ̀ o wà ló nìkan ni wọn á sọ àwọn àfáà àdúrà rẹ ní máa ń wo lọ so ní tóbi lè Al-Qur'an Karim kìí ṣe torí ìwé àkóhùn sọ́kalẹ̀ pé àdúrà ìjọba fi ṣe alèbi ṣe àdúrà alẹ́bíṣọ́lọ́ ọ̀sánlá orí ẹ̀kọ́ orí Qur'an ẹ̀ka Al-Qur'an tó bá kàtà fàṣàlùmọ́ha bèyí ẹwà bèèrè kọ́lọ́dọ̀ lọ́wọ́ so kìí ṣe pé alèbi Qur'an bèèrè lọ́wọ́ bọ̀ kìí ṣe nítorí rẹ̀ gẹ́rẹ́ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bá fi kọ́ àìfẹ́ lọ́wọ́ ọlọ́run ní torí ẹ̀yẹ̀ yá tó bá ti ń gba ọ̀nà míì tí ẹni fi bẹ̀rẹ̀ ọba tó tàwásù ló jẹ́ abáka sinmi àtúrò ọlọ́run fatiha abáka tán àwọn ọlá lágbàtúmọ̀ àrí ayà yìí ìsìnkú wáyé fún ọlọ́run ẹ fi kọ́ àìfẹ́ lọ́wọ́ iṣẹ́ dáadáa èyàn lè ṣe èyàn lè ṣe nǹkan míì láì ṣe pé yóò kà lóhùn hàn kiri tẹ́ bá ṣe sọ àwọn ìrìn àbíyàn kan ipò bíbí ọlọ́run bá sọ ọlọ́run nítorí àbí àjẹyàn àmọ́ lóhùn kiri lílò torí lílò ìsọ̀kalẹ̀ wọn torí lílò ká máa lo òfin nínú rẹ̀ òfin mẹ́ta lóhùn hàn òfin àbáwa ṣẹlẹ́ni habibullah ìkànnà àgbàfà sáwọ́dì lùsì afá ìgbàná ń sàlàyé pa ìmọ̀ sàdúà ìmọ̀ fi alùpùhánì sàdúà fáwọn afá ní ọ̀lẹ́tọ̀ àwọn sọ́pọ̀ mọ́mọ́lẹ́bí náà sọ bẹ́ẹ̀ pé ká ka kùhán pé ẹ sọ kùránì kalẹ̀ kẹrì sàrà gbogbo ẹgbẹ́ tó kọ́lọ́kọ́ sí lónìí táwọn fẹ́ ṣe ìdáwó wọ́n ọdún kùránì lẹ̀ náà pé ẹ kùrán méjì tí ó sọ̀kalẹ̀ fún wa bàbá wa ṣé wò ní kò dá o bí ìgbà pé ẹ fẹ́ kó àwọn òkú sí yọ́yọ́ ni ẹni tó ti kú tẹ́ ń sa kùrán lè fún nígbà pé ẹ kábà kò bá ní à kí ló dé bàtẹ ṣẹ́fẹ́ tó yẹ kí kùrán lè ẹ wọ́n kà ilé ẹni lápẹjú ẹni sì ó wá jẹ́ nìkan tó jẹ́ pé mímọ ń jẹ owó lówó mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bó bá tajà yóò ra pé bí ó ti rà bí ó bá wọn fáwọn èèyàn kò ní lókè yìí kò ní wọn pé àbí kó wá jẹ́ obìnrin tó yẹ pé gan wọ́n ní kóró jẹ̀ bábà ń fèsì ayé rẹ̀ olóhùn tó kéde yìí ọlọ́wọ́n ti sọ̀rọ̀ àgbo àfáà tó bá ti ń ka àwọn áyà débi èyí tó jẹ́ òfin ọlọ́wọ́ wa tẹ́lẹ̀ wọn àpètọ̀ sọ́gbọ́n náà àwọn èèyàn náà ká fọ́nà gbọ́ yìí o kí yá ayọ́ ànàbí yìí àbúrò ànàbí kú ilé àzíwájì sọfá mọ ìyàwó rẹ wà bànáàtì àtàwọn ọmọ rẹ tí wọ́n jóbìnrin wọ́n ní sáà èlùmọ̀mìnì àtàwọn obìnrin mọ̀mìnì yóò ní àlejò nàmí ìjẹ́lá àgbègbè pẹ̀pẹ̀pẹ̀ ó dàgbé gbà pé àwọn tí ẹ̀ka ẹ̀yìn tẹ̀ ń ka kura lè kó kù kí ẹ̀rí sàdúrà fún wọn kó sì di ọ̀rẹ́ wò bí ìgbà kan kírímínà máa lọ sí kọ́ọ̀tù òkú ni ẹlẹ́fẹ́ bẹ́ẹ̀lì ẹ̀ ní àbí ẹfẹ́ bẹ́ẹ̀lì ẹ̀ àbí kẹ́kẹ́ bí ìdáwó àbí ẹ̀hẹ̀ wọn náà fẹ́ bẹ́ẹ̀lì ẹ̀ so àfiwé ẹni tí wọ́n gbé lọ sí kọ́ọ̀tù wọ̀ nígbà tí wọ́n lè ẹ̀yìn tẹ́ fẹ́ bẹ́ẹ̀lì rẹ̀ àfiwé àwọn àfá táwọn ẹgbẹ́ òkúta sàkùrọ̀ hàn ẹwà nígbà tẹ́wà bẹ́ẹ̀lì ẹwà lọ ẹwà tó sọ́sọ́ nàìjíríà ẹwà ń kà tálùkù nílẹ̀ ẹgbẹ̀rẹ̀ gbà yẹn lọ́nà ẹwà ń kà fá ẹ̀ka débi tó náà ṣe òun pààyàn ni ẹwà ń kà pẹ́tọ̀ gẹ́gẹ́ bí òfin nàìjíríà ọkùnrin kan bá yọ bẹ́ẹ̀ bá pààyàn náà kọ́ pípa ni ẹ pa sẹ́pẹ́ ẹ̀dá kó tí ń ṣe ní àwọn ìrànlọ́wọ́ sódò nílẹ̀ yìí ẹ gẹ́gẹ́ bí nkéré tó kálù òfin ní alùpùhánì kẹrin dandan ní kálù alùpùhánì kẹrin tó bá wà òfin ní òun ló fi jẹ́ bí sallallahu alaihi wasallam ó lè lò gbọ́ ọmọ ká alùpùhánì kẹrin ah, èyí gbọ́ ọmọ parí odidi kùhán kó kéré ẹ̀ẹ́ mọ̀ nítorí Eh, put less than three days yẹn pé tí a fẹ́ ka pé mo fẹ́ mo fẹ́ gbé Quran láti bẹ̀rẹ̀ dé parí kọ́ ọ̀gbọ́n fún lọ́wọ́ ìbàparí rẹ̀ jọ mẹ́rin jọ márùn-ún ẹ̀hẹ́n àwọn bá ní mo parí Quran kan lónìí má dẹ̀wọ̀n anabi ní ẹlá nílé ká Quran tí máa ń ka àwọn tí wọ́n máa ń ka dáadáa ní báwo kì í ti rí káwá yìí wá ó lè máa ń ka tí wọ́n ń ka tán tí ò tó ọdún mẹ́ta ànábi láàyè fọwọ́ kò ní gbọ́ yé ntí òjì kágbọ́ pa ní ẹnu so bá a ṣe ń dàgbà àkàrà ìbáhárì kẹ́lí òun ni ìyá gbọ́ yé ẹlòmí ò gbọ́ yé nínú kùránì yóò fi ọlọ́wọ́ balẹ̀ nítorí ilé ìmọ̀ mùsùlùmí so àlùkùránì kẹ́lí ìmánì wa pẹ̀lú ẹ̀rí anẹ́mẹ́tò Al-Qur'an orí kí a máa fi Al-Qur'an kama fi ṣiṣẹ́ sí anẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sọ́nà olùdókòrò Al-Qur'an ẹ̀ka Al-Qur'an kẹrì wa'amilu bihi wa'amilu bihi ẹ̀sìn ló ti bẹ́ẹ̀ Al-Qur'an alẹ́ wàlá tá olùbíyì olùsọ̀bà ànábì ni ẹ̀rọ sọ kùránì ló jẹ́ o sọ̀rọ̀ bọ́ ọ̀rọ̀ àyè wọ̀sẹ̀lẹ̀ ẹ wá wọn tá a sọ kùránì dà lónìí kódà lílọ ni wọ́n tó ń kì hàn wọ́n dà lù hàn àtòjẹ tó tà kùránì tó jẹ bí ẹ bá jẹ nǹkan tó ń tà tẹ́pá jẹ sẹ́kù nù ó tó tà ẹ̀ wọ́n ní kúránì àtòjẹ tó tà àtòmú lọ ilé àná ẹ̀kọ́ hàn ànábìsí ni ẹ̀kọ́ ọ̀hún ẹ̀kọ́ hàn ẹ̀ka ẹ̀kọ́ hàn wọ́n á nílùú bíyì ẹnu òfin inú rẹ̀ wàlá olùbí ẹ má fi jẹun èyí tí wọ́n bá ọ̀nà kan jẹ́ ni pé ẹ wá délé àwọn àfáà lónìí ẹ ní lílo àkùnhàn kiri nílé àwọn àfáà ká tó wá sọ ilé àwọn mùsùlùmí ẹ ní lápẹ bẹ́ẹ̀ ló bá ti wọnú ilé ọba yìí ó yẹ ká tó máa gbóhùn wá níbẹ̀ ó yẹ ká máa gbóhùn gbogbo sẹmí ayé wa ó yẹ ká máa gbóhùn àlùkò tá a bá ń sọ̀rọ̀ kùránì tó máa sọ̀rọ̀ tá a bá ń tajà kùránì kan máa fi tajà bá a bá ń bá wọn yẹn lò pẹ̀lú kùránì nìyí tó pé ìṣesí kan ló ṣe sí wa pé pé àkùránì ìrọ̀kẹ́ ìrọ̀kẹ́ gbọ́rọ̀ yìí wa ẹni ẹni ìgbésẹ̀ kẹta ti gbé kùránì láṣẹ lórí ẹkùn tó máa yé kúlẹ̀ ẹ̀rọ kó sì pàdé káwọn láyé lọ òṣèlú Muhammad sallallahu alaihi wasallam wọn bí lọ́wọ́ Aisha pé máa hólùkù nàbí sallallahu alaihi wasallam kí ni wà nàbí wọn bí lọ́wọ́ Aisha pé ó ṣe yóò ní òun la kó mọ ju yorùbá yàrá ìlú wọn yóò ní òun la kó mọ júwe ìwà nábì fún wọn pé pé ló fẹ́ kà bẹ́ẹ̀ ni anabi ma ṣe báyìí anabi ma ṣe báyìí anabi ma ṣe báyìí ó ní kókòwò alukurhan ó ní ìwà alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam alukurhan busca un premio. Así no. Ẹni ọ̀rọ̀ ta, ọkọ̀ kúkú yẹn rí o. Wọ́n àìṣà alaihi wasallam al-Qur'an kí ní So, Ànábì gẹ́gẹ́ ló Qur'an. So, kò wá sí tí kò wá ní sàlàyé ó sàlàyé pé tàbá ok kíni ẹ mọ́ lọ ẹ lọ ó sàlàyé pé kíni bá ń fún ogun àbí ìkan sí ọ níwá yọjú kọ́ ọ̀tọ́ yóò lọ́wọ́ Wọ́n ni ṣe Sorry, all is well, not well. Now, ordinary pé a fọmọ a fọmọ kùrán ṣàlàyé a fọmọ lọ́yà kùrán ṣàlàyé táwọn ń fún wọn lọ́yà lọ́wọ́ tàbí ẹ̀kọ́ máa náwó kùrán ṣàlàyé ẹ̀rọ sọ́ọ̀tù bá fọ́ ọ. الله بقى صلى القرآن الكريم أها أنا أنا أنا إذا أم عارفين على الخير والوالدات والوالد جزاكم الله خيرا والوالدات àwọn tó bá jẹ́ ìyá ọmọ yòlùdẹ́nà àwùlàdàmúnà àwùlẹ́ńkàmìlẹ̀ wọ́n fún àwọn ọmọ lọ́yàn bọ́lájú tó wà mọ ohun kan fún àwọn lọ́yàn fún ọdún méjì límọ̀ ní àwọn ọ̀dà ní ìṣe máa wọ̀ wá ẹni bá fẹ́ kọ̀ǹpìlìtì tó pé ó fẹ́ kí ìfún ọmọ lọ́yàn tó gbọ́dọ̀ gẹ́gẹ́ nìyí ó complete two years ni àwọn tí wọ́n ń sọ lónìí tí wọ́n jẹ́ dókítà tàbí kí láwọn náà sọ fún yín tí wọ́n mọ̀ tí àwọn kàkùrá lè dé two years ni wọ́n ní sọ̀rọ̀ ẹ̀kọ́ náà wọ́n ní wàhálà ìmọ̀ olódìlẹ́rù bísíkò fún náà ọ̀kísọ̀ fún náà nítorí wọn sọ ni pé ṣẹ́ẹ̀rí ìyá tí ń fọ́mọ mọ́yàn lọ́wọ́ ìgbà tí ń fún wọn lọ́yàn ẹni tí wọ́n bímọ fún bàbá ọmọ òun ló ẹgbẹ́ wọn pòfáìtì tí ìyàwó wọn fi fún wọn lóúnjẹ inú ṣẹ̀ríà ìyá lè rò pé ìkọ́ra ọmọ ní fọmọ wọn rà kí bàbá wọlé àfẹ́yà lọ́gbọ́n bẹ́ẹ̀ lómi olùdókòwò táwọn ìyàwó wọn bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ nù wọn ní bí àbí ìtọ́jú ọ̀tọ̀ tó bá tẹ̀lé máa fún wọn lówó tó lè máa fún wọn lówó oúnjẹ tí wọn béèrè fún wọn pọ̀ máa ń jẹun o fáná ọkọ̀ wá gbára o kò tí ì mẹ́ta lọ ìyá ọgbọ ọgbọ ibi ìsúná ọgbọ ìran ọmọ sọ lẹ́kọ̀ọ́ àwa tá a bá jẹ́ bàbá ọmọ àwọn làwọn fún mi ìyá ẹ̀ ló jẹ ọmọ ẹ̀ ló jẹ kí ló dúró àlùsọ bẹ́ẹ̀ tó lẹ́nu bá bẹ̀rẹ̀ pé àìsí ìyàn àmọ̀dé tẹ́lẹ̀ kan nítorí sọ bẹ́ẹ̀ pé tẹ́ bá kọ́ra yín lẹ̀ ń kọ́ tẹ́gbẹ́ yẹn lè kọ́ra yín lẹ̀ nísìnyí ń fọmọ ẹ̀ lọ́nà lọ́wọ́ sọ ọ́ bọ̀rọ̀ máa ń fún ọ àmọ́ fún ya lówó ọyàn tí ń bọ́ ń fún ọmọ ọlọ́wà ní wàhálà ìwárí nítorí dáadéjì nígbà tí yẹn bá bímọ kalẹ̀ bàbá bá kú ó pẹ̀ tí wà tí wà máa tọ́ bí ọmọ tí wọ́n fún lọ́yàn ta wọ́n fún ìyá tí ń tọ́jú ọmọ lọ́yàn lówó nígbà ọlọ́nà ìjọba jogún ní ohun bí o bá sì jó nǹkan tí ó tẹ́ gẹ̀ ńlẹ̀ àwọn bá ló mú ẹgbẹ́ gẹ̀ tí o bá sókú tẹ́ gẹ̀ ńlẹ̀ náà ẹ ní ó pàdé òsókú tẹ́ gẹ̀ ńlẹ̀ ẹ tọ́jú ọmọ yìí ọrùn ilé ọlọ́run obìnrin tí mo fẹ́ bí ẹ̀kọ́ wọn pé ordinary pé kákan tọ́jú ọmọ táwọn ní ordinary olùkọ́ ní sáré fún wa yìí káàkùn aṣọ fún ìtúkú ìdúbà wọn so àwọn tá a jẹ́ mùsùlùmí ìṣẹ́ mi wá ó wọ́n jẹ́ muhammed báyìí máa ń lóorun lé wa agbọ̀gbọ̀ hàn ní àwọn ọmọ àtẹ́lẹ̀yàtú àlìsílámẹ̀yà bá a ṣe máa ń tọ́ nítọ́ Islam kùránì ju yẹ fún wa tọ́lẹ̀ tọ́jú ọmọ kùránì ju yẹ fún wa tó nígbà ẹni tí o bá fi lè tẹ̀lé lànà kùránì kẹ̀lé láti lè tọ́jú ọmọ yóò sọnù yóò sọnù lábara títọ́ ọmọ yóò rí gẹ̀ẹ́dì lálẹ́ tí o bá rí gẹ̀ẹ́dì láyé tó bá gbé àgbéyàmà yóò rí gẹ̀ẹ́dì ẹlòmí ò wọ inú ọlọ́run ọba kèé ṣe tó kókò kírun ẹlòmí ò wọ náà kèé ṣe tó kókò gbàwẹ̀ nítorí kò fún àwọn rẹ̀ ní tarbiyatan islamiyya kò fún wọn ní tọ́sí náà ọlọ́run wa dá ìgbà bá ti kọ́ wọn àkọ́kọ́ tí èèyàn fi ń kọ́ wọn láyé tó wọn kọ́ wọn gbọ́ láyé tàwọn ìlú ẹ̀kọ́ tó kọ́ àti wọn súnà bó ti ẹ̀jẹ̀ tí ara máa fà mí ìdáni àdúgbò ní sàtà ẹsẹ̀ ànábì ọlọ́run wọn ní kò yí ọlọ́run àti kí ní àdìkejì náà ọ̀rọ̀ òwe náà sọ ẹni ọlọ́run náà lè fún wa. àmọ́ ọmọ ọba rí pé ẹni rere ló fi mú àpẹẹrẹ wá bá nínú tẹ́lẹ̀ kọ́sì láyé tẹ́ bá fẹ́ tọmọ yín ẹni ọ̀nà tí ló fi rè ẹni wẹ̀ kọ́. ó wà ní ìyá àkọ́kọ́ ìwọ náà mi má sí ẹ̀rọ pẹ̀lú ọlọ́wọ́ bá àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ wọn láyé nù òun ló fi jẹ́ pé ẹ lọ owó tọ́lọ̀ bá fi sọ pé kéèyàn máa ṣe dára sóbi èèyàn ó ní àgọ́ ó ní ká máa sí wọn ní àgọ́ sí wọn àkọ́kọ́ ń dábọ̀ fún wọn láyé òun ní tawhid Ànábì sallallahu alaihi wasallam Abdullahi Abbas ẹ̀wọ̀ èjì wọ́n ní Abdullahi òdu ọmọ láàrin ọdún méje sí ọdún mẹ́wàá tánàbí wọn bá sọ̀rọ̀ nípa ya gulam inni u'allimuka kalimat mo fẹ́ kọ́ láwọn gbólóhùn kan gbàtánàbí wọn kọ́ láwọn gbólóhùn yìí ọ̀pọ̀lọpọ̀ tánàbí kọjọ́ lẹ́ta orí ìdìní ìfàdùnláà tẹ̀lú ti jáhà máa sọ náà ọba máa sọ ìwọ náà ọba ọ̀sùnmọ̀ níwájú rẹ̀ ó lè fa ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àwọn àpáta ọ̀rẹ́ àtàwọn àpáta wa sí àwọn tíra kéékèèké tá a lè máa fi kọ́ àwọn wọn ta orí lé lórí tọ́ wọ́n sì ní báàkì ìṣe ìlànà ọ̀tí wọ́n lẹ́ni tí ò ní nǹkan lè fún yàn òbí náà lè sì ní wá kéwì nínú apá ọ̀rá yìí tó bá rí bẹ́ẹ̀ ìbọn tó wá dé òbí tí wò bá kéwù tó wá bẹ́ fún ọmọ ẹni ọfọ́ fún ọmọ ẹni tẹ́lẹ̀ yàtà ìsìlámẹ́yà títọ́ ìsìlámù àbíọ́ máa rán wọn lọ lé kéwù àwọn ẹ̀sùn náà ẹ máa mú ọlọ́dún kọ́ máa fa súnà so ọlọ́ọ̀bá sàlàyé lẹ́yìn bákan náà akànrin mi ò kálù pé àlùkùnrin kẹrin lílò ní òfin ní gbogbo aspect ayé bá marriage lásán Islam sàlàyé Kùránì sàlàyé bá ti marriage bẹ́ẹ̀ bá rí obìnrin kò lẹ́fẹ̀ẹ́ fàáńkì húnná ìnáhálì ìnà tẹ́wàá tẹ́ obìnrin ẹ̀fẹ́ ọ̀pẹ̀lú ọ̀dá àwọn ilé wọn ni ọlọ́run ní àwọn ọkùnrin mo fún yín láǹfààní láti fẹ́ ju ìyàwó mi lọ jẹ̀rọ kan lọ ẹlẹfẹ́ méjì ẹlẹfẹ́ mẹ́ta ẹlẹfẹ́ mẹ́rin ògbọ́n ọdún mẹ́rin lọ. so gbogbo ti ń jẹ́ ìṣẹ̀lẹ̀ pátápátá ìsìláàmù sàlàyé bẹ́ẹ̀ ní kátó lọ́wọ́ abala ìwà bá a tọ́ báyìí lọ́wọ́ àtàjà àpín ìbọn gbọ́dọ̀ ìsìláàmù sọ tá a bá rí ẹtí pẹrẹ mùsùlùmí tí ó lo àlùkùhánì kẹrí tí ó lo àlùkùhánì kẹrí ẹni yóò nípa ọ̀rọ̀ ẹni yóò ní ọkọ̀ ìmọ̀hánì rẹ̀ gbogbo ẹni tí ó bá wá nípa ọkọ̀ ìmọ̀hánì kí ẹni náà wò lẹ́mú yóò mẹ́ mi kútó. ìtumọ̀ rẹ̀ pé kò gba gbogbo tí àtọ́ ọba sọ kàrá ti sọ kò gba kò gba ọgbọ́n nù wà má lámù yóò mẹ́ mi kútó ẹni tí wọ́n gba àwọn tí àgbọ̀ lámù yóò mẹ́ mi lá kò ní ọkọ̀ ìmọ̀hánì àwọn wà káàrin irú ẹni òní jẹ́ wòlé ọlọ́ọ̀ba ní ma máa ń báyọ̀ lọ́kàn jẹ́ lórí jẹ̀ máa ẹ wo àwọn táwọn yẹn ń kó ní wòlé ọlọ́ọ̀ lónìí láàyò mi wọn lórí kíta wọn ò gba sílà bọ̀ wọn ò gba kánì bọ̀ ọpọlọpọ náà ń wòlé lórí wọn gba kánì bọ̀ ẹnì kan bẹ́ẹ̀ náà wọn ń wòlé ọlọ́ọ̀ àwọn kan lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ẹ̀ta ládùúgbò wọn ẹni ọlọ́mọ pé onílágbájá ọ onílágbájá ọ ní tó yá wọn nídé tó wá kọ́ wá báyìí wà láì tó sì mọ́ jáde mẹ́ owó tuntun akóyò sí ní wú tó wá fi kọ́ wá láì tó sì jáde owó tuntun akóyò sí ní wú ọlọ́gbà fún ẹ wo àwùjọ yìí kò sí nípa ẹ̀kọ́ ẹ wo tá a fi sọ fọ́nà gbà fún yàn ní ìtúyẹ́ pé pọfẹsọ kẹta àwọn òfẹ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ lò àwọn kódà wọn sọ̀rọ̀ ẹ̀nìyẹn àwọn àwọn jọ sọ̀rọ̀ wọn á kó alùpùpù wa wọn á fa náà sọ àlùpùpù hàn kiri ẹ̀gbọ́n tó sọ fún mi wọ́n sọ àlùpùpù hàn kiri ẹ̀gbọ́n tó sọ fún wa lábàá lọ sọ̀rọ̀ yìí. láwọn lábàá lọ sọ yìí ẹkàn yánú ní bẹ́ẹ̀ àwọn òkè ní àwọn àwọn ọlọ́pọ̀ olóṣèwò ní láwùjọ wáyé ẹmọ́ ẹ̀yá àwọn náà polisi wòlí wọ́n sílẹ̀ kó polisi wòlí àwọn sílẹ̀ kó polisi wòlí òkè kí wọ́n ní ìgbàgbọ́ sí pẹ̀lú àlùkọ́nà nìkẹ́yìn bí mo lọ́gà nìyẹn ordinary takada ni ìyẹn professor Baki Agata ah, gbàgbọ́n fún wa lọ́wọ́ ní kíláàsì ìjọ kan tí wọ́n mọ́ wọn bàlágà kan wọn bàbá bá wọn kéwò ní áfíríkà àwọn ni amíru lọ́gbẹ̀kúnlẹ̀ amíru àdúlọ́gbà pé ẹni ní áfíríkà pé ẹni náà bí ọba pé pé bá bí ọba lága o láfíríkà ní kìsì nàìjíríà bá ẹ́ jẹ́wàá bàlágà pé ẹni tí wọ́n gbé láfíríkà o ẹni tó mọ̀ bàlágà pé amíru eléyà àfà ọba kìnnì ọmọ lọ́rí àìmọ́ ṣẹ́kọ́ sí kílà wọn náà àwọn sùfí wọ́n kàn pé àwọn sùfí níbi tí wọ́n sọ o àwọn èsì sùfí àmọ́ àwọn sàp wọ́n gbà pé sùfí ni àwọn ìdúró ibi sùfí wọ́n sọ yìí o àwọn náà sọ àmọ́ àwọn ọmọ pé tí àwọn sọ jáde gangan náà pè ní sùfí wọ́n yà nínú táwọn ìgbàwọn táwọn ìgbàwọn sùfí àwọn ẹgbẹ́ àwọn gbà láyé táwọn sì gbà láyé kìámà kọ́ wá ní mo sì kéwú tó yìí kọ́ wá ní wá ká fún wá gbà náà pé zọ̀ọ̀hìn lásán lè mímọ́ tí àdúgbò kò kéyì tí wọ́n kà wọ́n nípa gbàgbà lọ́wọ́ yìí ní yóò ní àbẹ̀lẹ̀ gba ẹ̀ lọ́wọ́ rẹ̀. ẹgbẹ́ tí mo sọ nísìnyí tí àwọn tó gbà pé sẹ́ńtítà náà kà wọ́n rí sọ́ọ́ yìí lásán ni àwọn tó ń bẹ́nu àlùhàn kẹ́yìn ẹ̀ lè má kò sí bọ́ sí kí wọ́n tó láyọ̀ lè má àwọn àwọn lè má àdúgbò kò náà sójọ́ lè má. kò sí kí wọ́n tọ́ lè má bọ́ bá di pòfẹ́sọ̀ ní kùhán kẹ́yìn ọ̀gbìn pòfẹ́sọ̀ kùhán ní ọ̀lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ ẹwà wọn tí mẹ́rin tí wọ́n sọ tó kí ìjọba náà gbọ́ nínú kùhánì yìí ó yàtọ̀ sáà mọ́lé súnfí lè máa bá obìnrin sọ báyìí ọba ní kílódé nígbà owó obìnrin sọ ìyàwó náà ní kílódé wúwà náà gbogbo ẹyọ kan náà gbogbo láyé tí wọ́n gbá kùhánì gbọ́ ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn 18 mọ́sí máa níyàwó náà so wọn ò nígbà wọn làwọn hàn kẹrin àwọn náà ṣe ń pọlísì wòlíì àwọn náà làwọn ń pọlísì wòlíì sídà ibi tá a sàbí ti wòlíì sí wọn láì lọ́ba ìlọ́ka yẹ wọn ò nígbà wọn làwọn hàn kẹrin òun lẹ́bi bí àbùhán ní ìhàn yàrá ìlú àbùhán yẹn ti fi gbogbo tó wọn bá sọ ó sì gbà lọ́ba yàrá irọ́ òun nígbà lọ́wọ́ rẹ̀ tó kó ti tako òṣùlọ̀ àwọn ṣẹ́túrẹ́ jẹ́ wòlíì ọlọ́ọ̀ba ọmọ lu ọ̀ní na nu'minuna bi ba'd wa bi ba'd ọgbọ́n gba apákan gbọ́nù al-Qur'ani Karim kọ́ wa mọ́ gba apákan gbọ́nù al-Qur'ani irú ìgbésí ayé láwọn mùsùlùmí láyé lọ wọ́n gba apákan gbọ́nù al-Qur'ani Karim wọn ò sì pa wọn gba apákan gbọ́nù al-Qur'ani Karim Kùránì ló sọ̀rọ̀ ká máa kírun wàá kí mú sọ láti ti kùránì ní sọ pé kábàlọ́mọ́ká wọn òbí sí ṣe bí kùránì náà ní sọ fún yí pé ẹ̀yin obìnrin kẹ́ ẹmọ́lójì bàbá ẹ̀yàn lè ọ̀bá yóò lè adẹ́pín ti gba agbákangbọ́ náà hàní ẹ̀ gba agbákangbọ́ kí wọ́n ní ẹ̀ tí wọ́n gbogbo ẹni bá gbé káàkiri ló gbàgbọ́ kùránì kò tó bá di àkíyàmà ọlọ́run kọ́ lọ bá àwọn àyà ló ti parí àdáhùn náà àlè ọlọ́run yà á di ìyàwó bó bá fẹ́ kí ọlọ́run bá ẹ máa lo àlùkárì kẹrin ẹ sì yá ní kàwé pẹ̀lú àlùkárì kẹrin afáwọn abúlé abẹ́rẹ́ àbí afáwọn abúlé mọ̀sán ó láwọn ẹ ti yan wọ́n lára àwọn ọ̀nà tí ẹ̀mí ẹ̀pá ń lórí lè tẹ́lọ̀mọ̀ ká àwọn ẹ̀mí alhamdulillah àwọn ká kẹ́ẹ̀mọ́ ká buhari kẹ́rì kẹ́ẹ̀mọ́ wa ro sí tẹ́ ń ká ẹ̀yà lórí ẹwà wọ́n rẹ̀ ká buhari lórí ẹlú ló ká buhari lórí rẹ̀ ká láàárọ̀ ẹ̀mí ká buhari bí sẹ́ buhari ti ń ká jẹ́sì ní máa onígbélókè fún àríwá yìí bó sì pín sí mò náà ni wá sẹ́nu kẹ́lú nǹkan kùránì kó wá sẹ́nu sí gidi ayọ́ ká kọ́ mi láyé wọ́n àfọ́sẹ́ òun ni òní kan bá lù hàn yìí ẹlòmí lẹ́yìn àwọn afọ́kò sẹ́yà mi afa suna kókò sẹ́yà mi fáwọn yà àwọn dájá àfáwọn ọ̀gbẹ̀rẹ̀ ó sì lóun ò mọ́ parí kùhán ní kùránì kan yóò parí náà lóṣù every month yóò ka iṣu méjì lójúmọ́ yóò wá ka kùránì odidi kan láàrin oṣù wọ́n wá kó jà lọ́pàá kẹrin ó ń sẹ́nu kùránì lọ́jọ́ wà ó tó pé àwọn ẹ̀ka kùránì wọ́n sì lè wọ̀ wọ́n sí dépò ìgbọ̀ yìí ṣé àwọn ẹ̀ka wọn ka kùránì dáadáa kásì mú ìyànjú ká máa wọ́n sí kásì máa gbọ́ yìí àwọn tábà wá kéwú kọ́ àkọ́kọ́ náà ah, wọ́n ní èyí dàgbà èyí dàgbà ní kí n lọ àwọn akáwọn sọ bẹ́ẹ̀ o wọ́n ní kí ló fà ẹ wọ àwọn bàbá sì dé kan tó bẹ̀rẹ̀ báwọn ó bẹ̀rẹ̀ tó báyìí wọ́n wọ forty years àbí thirty nine nítorí wọ́n lọ́dún kan níbẹ̀ ọdún kan níbẹ̀ láàrin àti àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá kí n fa wọ́n padà wá kí wọ́n padà dùn ní àgbà àwọn ọlọ́gá wòlí bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ bí bọ́ọ̀nà máa máa ń yẹn lọ́ba wòlí o wàláì abáwọ̀lì lọ́ba wòlí ẹ wá wọ́n wọ̀nyẹ́ ké afáwa Abbas ọkú àlẹ́ Muhammad àwọn tẹ̀ ìgbà mélòó rà dá sí wọn àwọn náà fi àgbàgbà ìsìlámù kí ló ṣe kéde àwọn ọmọ ọmọ fara àwọn àwọn ọmọ hànìkà ìlú ìdáná ẹ̀dá fọlọ́ àti ìdàgbàgbà kéwú kí ẹ kàn wá sípò díẹ̀ nínú àsìkò yẹn lóòótọ́ àti níta ní sùkúrò láti fi dàwà yìí ògbò díẹ̀ kàn wọ́n pàbọ́ sí iṣẹ́ mẹ́wàá kí wọ́n yọ ọlẹ́ bí ọkọ̀ sẹ́yìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tí yóò bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ láàrin ọdún kan láàrin ọdún kan òun ló sì mọ̀ kan bíi kéwò tó ká gbìyànjú ká lè máa ọ̀nà àkọ́kọ́ tó fi mọ̀nà àkọ́kọ́ nù èyí tí wọ́n sọ yìí kò síbáṣe ní sàlàyé tó ẹni tó lè ránfààní rẹ̀ tó gbìyànjú rẹ̀ kò ní rí yóò gbìyànjú rẹ̀ kò ní rí nítorí pé iṣẹ́ ti wọ̀ lọ́rùn ọ̀dà ilé ẹni bẹ́ẹ̀ ọ̀sán àmọ̀wé ló ń mọ̀wé ẹ lọ wá àkọ́hán tó bá kọ pẹ̀lú èdè tó bá gbóyè dáadáa ẹ ló mọ mílíọ̀sì káàdì kò gbọ́ mílíọ̀sì yìí o sódà ọ̀tọ̀ ni tó mọ pé kò ní kẹ́kẹ́ ọ̀mọ̀ tó mọ̀ tú ọ̀tọ̀ tó wọn gbọ́yé ṣẹ́gbẹ́mọ́sẹ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tí kìí sí o máa sọ kọ́lá yorùbá tá ń sọ yìí náà ẹlòmí ò gbọ́yé dáadáa ọ̀tọ̀ ní yóò sọ mi ò báyìí bẹ́ẹ̀ ti ní ọ̀tọ̀ ní bí yorùbá bá sọ báà nìyí tó mìíràn rí ẹni ó sì máa gbọ́ nǹkan mi yé mẹ́ so èyí tí máa wọ́n yóò dáadáa a lọ wà kí a lọ́dún alẹ́ sí tó bá ka bí half ìtumọ̀ rẹ̀ ni ó wá ń ka ìtumọ̀ rẹ̀ ni ẹ mọ́ kí ẹ mọ́ kan jù ó wá ń ka ìtumọ̀ rẹ̀ ni ó wá ń ka ìtumọ̀ rẹ̀ ni ó ka ó wá lọ sí kí ló ń bismillah ìta ara nínú ẹ̀ nù kí n kàn lè mọ ọdún sáà rùhánì kì tí wà ní ṣètò olóògbé àmìlẹ́ ti dàfà bọ̀ sí lè kálímọ̀ tán ká ní kó o jẹ́ pé nǹkan tán ká ń takò tán ṣe ó sì burú jáì pẹ́pẹ́ tán sọ jẹ́ lẹ́nu ó takò tán ṣe abẹ́nu balẹ̀gbọ́lá ó sàfún alápọ̀ ẹ̀kọ́ hánú aláìláìlọ́lá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته Uh, one two three four five six seven eight nine ten ọ̀sán okay àìdàpọ̀ uh, uh, ó ní àwọn ìjọba wa kan nígbà yìí àwọn ọ̀kẹ́wọ̀n ààrẹ ẹni tí wá táwọn adúsùn lé díẹ̀ so ọ̀rá ìrìn àjò ìjọba náà ṣàárọ̀ pé ẹ̀kọ́ kan kí àwọn ọmọ sọ pé wọ́n ra ogun wọ́n ra ogun wọ́n ra ogun òsì ní sẹ́lọ́mọ́ sọ́dọ̀ tí ọba rí àwọn ọba onígbà ìgbàlá ìgbàlá ọ̀rọ̀ bákan náà ìtọ́nà àwọn ọmọ yàwá afáwa bàdìntì ọmọ fàbíjì so mo fẹ́ sí marriage ní ìkẹwàá kọkínà lọ abáà lórí ẹ̀ẹ́ arọ́lù ìran ti dé tí o twenty eight àbí oṣù tàwárí twenty eight oṣù tàwárí wọ́n máa ṣe ní united wọ́n máa ṣe so number one àìlẹ̀lẹ́lẹ̀ kejì ẹ̀rọ tí ẹ bá wọnú mọ́sálásí yẹ́rù pé kò sí ààrin kẹrin mọ́sálásí àbí ẹ̀kọ́ so sábà ìfún mo táyì sí náà ẹ̀kọ́ tó máa yàtọ̀ abẹ́ kéèsì nǹkan náà àwọn ọmọ ya tó wọ́n gbìyànjú ẹ̀bá so mo ń sọ eléyìí láti máa bí ẹ̀kọ́ ìjà àwọn jẹ́sí ẹ̀kọ́ báyìí àti àwọn àtàwà jẹ́ àtàwà yóò kú náà so kẹ́ẹ̀kan kọ́dà àwọn ìkọ́dà àwọn ìbá kírun ní masalasi ọkọ̀ mọ́ wá lórí ìjúmọ́ máa fi jímọ̀ jù wọ́n sì máa fún gàmù lẹ́kọ̀ọ́ báyìí so wọ́n kẹ́ wọ́n sì gbọ́ àwọn eré kọ́dà àwọn gbádùn èyí eré ọjà gbọ́rọ̀ náà wọ́n sì kó wọ́n lọ fọ́rọ́ gidi bá wọ́n sì lọ fọ́ wọ́n sì dàgbàdà sí fọ́pọ̀ ayé gbogbo gíláàsì náà pọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ẹ̀fẹ̀ dáadáa ọlọ́run iṣẹ́ olórin lọ gbogbo àwọn tàbí àwọn fi ń tọ́jú bí ò bá lówó kìí sọ òun nìkan lọ́dún wà lè jẹ́nà òun lè sinmi ẹ̀dá fẹ́dá ìṣẹ́lú ìwà ní òun gan lè jẹ́ àtìlá náà ṣe wà lè o nínú tẹ́lẹ̀ fi wà lè jẹ́nà dáadáa olùdókòbáyé kí ká bọ́ sí ọlọ́run wa kí ẹ sì tọ́jú rẹ̀ so ó dá kí ẹ máa tọ́jú sí ó kí ẹ máa tọ́jú ọlọ́run ọba o lára tó lè sùn lẹ́nu ọlọ́run ọba ni kí ẹ máa tọ́jú sínú ilé ọlọ́run ọlọ́run sọ wàá sàn án bọ́dà náà lẹ́nu sàdáadà aláìláì lọ́mọ. náà nọ́mbà wọn wàá ikú sọ̀rọ̀ fún Thank you. Uh, I think it's, uh, you know, wọ́n lẹ́ni tí ó fẹ́ sùn tí ó kí ní ti rẹ̀ tó kí ní òun ní láwọn àti méjì ó tó padà wá jí náà kọ́ à irú ẹni yẹn ó tí tó ti kí ní náà ó ti tán náà tí wọ́n nítorí gbọ́dọ̀ jẹ́ ìlú tábí ọdún ìgbẹ̀yìn olúwa lónà ní ó ti làgbà ọ̀pẹ̀rẹ̀ so ó wà kan méṣe ní àwọn ìṣẹ́lú rẹ̀ àwọn ìṣẹ́lú rẹ̀ ní alẹ́ sí tó bá lè sí sọ̀rọ̀ wà láwọn tàbí sọ ọba so àyẹ̀mẹ́lẹ̀ kejì wọ́n láwọn tawásà bí wọ́n sára wọn sàwọ́lá alùpùpàn sàwọ́lá alùpùpàn ìyẹn pé sójà tó ní ẹ̀dọ́ alùpùpàn pẹ̀lú ọ̀pẹ̀ wọ́n sàwọ́lá alùpùpàn sọ̀rọ̀ ẹgbẹ́ lára àwọn ọ̀tọ́ tẹ̀lé ti kàwá sóòrò àsìmáwò náà wà sí fàtì ìyẹn lè fi orúkọ náà bá àtàwọn ọ̀rọ̀ náà bá kàfí kàwá sóòrò náà bá so wà kàlámù náà ń sí fàtì náà alùkùránì kẹrí ń sí fàtì náà alùkùránì kẹrí ara ìròyìn náà bá kàlámù ọ̀rọ̀ rẹ̀ so ẹ̀sìn ó lẹ́tọ̀ọ́ láti kí ní ọ̀gbẹ́ ọlọ́run sàrùkọ́ lá alùkùránì kẹrí Sókè ẹ̀rù sílọ́ àpàrà. Òyà ti sàrọ̀ tó báyìí sí ha sàrọ̀ àwọn bísmìláì náà lè yìnà àrí, bísmìláì tó wàhálà, èyí ò lẹ́tọ̀ bẹ́ẹ̀. Tọ́bí náà ti làbẹ́ kàlì, nígbà tí náà lápapọ̀ kàlì. Tọ́wá ká náà ti náà tán, àwọn àti náà ti náà bẹ̀rẹ̀ lọ, dáadáa tí èyí náà ti náà ìsìn lọ báyìí fún. Kì í bá a kà tán, kálí máa bọ̀ dé ní ọ̀rọ̀ àti bẹ́ẹ̀. Ó ní ká ní ọ̀rọ̀ òun náà ló kà pẹ̀lẹ̀ mọ́ rẹ̀ pẹ́ tẹ́lẹ̀ lìdí àdúrà lè sìn òun lè kà á fún àkà fún yàtọ̀ káwọn ìdí sí àrísà àpapàṣẹwà lè sìn ìyá lẹ́yìn ẹ̀dàkùnkọ́dà ìlàpẹ̀ sàdúrà fún wa àbí ẹ sàdúrà fáwọn tí asọ́lẹ̀ kan lápẹ̀fẹ́ lè sìn wọ́n wá dìde ọwọ́ akọ ọkọ̀ abínà tí wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ wọn wá ká iná tí náà wọ́n á ká náà ní iná tí náà lọ sí yìí o lára tó bá rí bẹ́ẹ̀ àfihàn pẹ́ lọ́dọọdọ. nọ́mbà tù. ẹ wọ́n mú un ṣàdúrà bí a bí wọ́n ti wá sí ìgbà wọ́n á ṣàdúrà wọ́n á fi oúnjẹ wọn fẹ́ wọ́n fẹ́ yìí. ẹ̀rù rahmatik ẹgbẹ́ ìbí rahmatik àwọn ọ̀gbìn lè lọ́nà ní lásán lẹ́sẹ̀ nínú ẹ̀tọ́ ó fi ra wọ́n fi ra mọ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ náà bá ní.

ìyẹn ní ẹni tí ìbá kírun tàbí ẹni yé kírun kò sì gbà wẹ̀ èsì gbáwẹ̀ sí alẹ́pẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ni alẹ́pẹ̀ mùsùlùmí tó bá ní mùsùlùmí lọ apẹ̀ mùsùlùmí ẹnu mọ́ ní irú kíkí làwọn afá ní méjì lólẹ̀ àwọn afá kan gbà pé ẹni tí ó bá gbé òun sílẹ̀ tí ò bá kí ìfèrí ni àwọn kan yá kèsì ìfèrí tó bá gbà pé irú kíkí ọ̀ràn ẹ̀yàn ni kíkà kiri so bọ̀tí aláwọn sọ ní kéèké ìfèrí tí wọ́n bọ̀tí àwẹ̀ tiẹ̀ sọ ẹlẹ́sẹ̀ ni àyàfẹ́ pé àwẹ̀ sọ̀rọ̀ ẹ̀ nìkan lókun bọ̀tí ìmọ̀ gbà rẹ̀ wọn ni tó sọ̀rọ̀ kèké kò sọ̀rọ̀ kèké o àyàfẹ́ pé àwẹ̀ sọ̀rọ̀ ẹ̀ yarí tó wáyé kèké sọ̀rọ̀ ẹ̀ kò sọ̀rọ̀ kèké yìí bọ̀tí ó gbà kọ́rọ̀ ẹ̀ ní bọ̀tí kò gbá tí wàá lè sèso yóò jí ìyàtà ìgbà òun ni pé ó kàn fi bá náà o fẹ́ẹ́ ló bá ti ní mùsùlùmí ni yóò gbé pé ó fún ìdálẹ́ kíá máa sọ náà lè fi yára ẹni bá wù lórí ẹ̀ ọlọ́run tàdá rẹ̀.

tó wá padà wá lọ fún ìsìlámù rẹ̀ sí ó tún tó àmọ́gbà tá a fi pé òun ni kò jẹ́ kékeré a kò jẹ́ mùsùlùmí a ìdájọ́ rẹ̀ òní wọ́n ìdájọ́ kékeré ló wà lọ́dọ̀ sọ́dọ̀ wà tó gbà tá a fi kékeré òun kékeré ní bẹ̀ lára rẹ̀ tí kékeré bá bẹ̀ lára rẹ̀ pàtẹ́kẹ̀ kékeré ẹni tó kúnyẹ kékeré òun láìpẹ́ àwọn ẹgbẹ́gbà tí a pè kékeré kò sí kékeré yẹn lára pé ẹ̀kọ́ kí o pé tó bá wà bá sọ báyìí ìlú àmúdájọ́ ti ní pé olè fi ọlẹ́ ogún ìgbàgbọ́ ní àìsíkẹ́ bá wà. ẹgbẹ́ ní sọ̀rọ̀ ok tí a lóko bá rẹ tí ò kí òun kọ kéèké kí òun àgbà pé àwọn ẹsẹ̀ kéèké ní òwò ní káwọn sọ bẹ́ẹ̀ tó bá ti sọ pé ìyẹn lè pè ní iṣẹ́ ńlá ni o tó bá ti sè tí o bá lọ jẹ́ lè ní má wàhálà ńlá ni fẹ́ni tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí èkó ìtìyàn kéfèé ó náà mọ̀ wá lẹ́ẹ̀ àtàwọn ṣòro tí nǹkan ẹ̀kọ́ sínú èyí sì gbọ́dọ̀ nínú ọ̀tún àwọn ọmọ yìí tó bá dáhùn pínlẹ̀ tó bá ti wá pílà rẹ̀ tán òun ló pínlẹ̀ pé ní káàkiri ṣò náà àwọn ṣòro tó wà lọ́mọ náà ẹni ẹgbọ́rọ̀ mà ó sì kékeré kò mọ̀ ìbára lọ pé ẹ̀ka ni mi ò ní gbọ́ràn yàn ní kíní ẹni kan ní sábẹ́ta ẹ wá sàlàyé fún ẹ sàlàyé fún ẹ sàlàyé fún ṣò kí ẹ ti kẹ́ الله تعالى على الصواب وبعدين أسأل الله ديون شنو اوكي And I would say that whoever is selling that, Allah will appoint you and then you try that person have to monitor this and know the model to know what we share them to have to decide before the project is accepted. Ìjọba fẹ́ràn. Tí wọ́n ní àwọn ọmọ wa ká fún orí fún wọn. Nínú ọ̀dọ́ tó fún wa rí pé wọ́n ní pàtàkì lọ pé àwùjọ ká wà yí àwùjọ tó burú jáì. Àwùjọ yìí làwọn ọmọ àwọn ọmọ tí wọ́n rìn. Tí wọ́n láwọn súnà ọ̀kan ọ̀kan àwọn àbàrí àdúrà tó wọ́n fẹ́ sùn kákàrà lórí sí ìlú ká máa kọ́ ìyẹn bí àwọn ọmọdé ẹ̀kọ́ máa ń ṣe nígbésẹ̀ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ mùsùlùmí ká máa kọ́ àwọn náà kí ní sọ fẹ́ jáde ní sàdọ́rọ̀ ẹ̀kọ́ tó jáde sọ fẹ́ wọlé ẹ̀yà sàdọ́rọ̀ ẹ̀kọ́ tó wọlé sọ fẹ́ tó lẹ́tì ní pé àlàyé ká máa kọ́ àwọn títí káwọn ọmọ kékeré ni títí òbí máa ẹ̀rọ ọmọ kékeré ni ẹ̀sìn ẹ̀sìn lọ́sọ lẹ́sìn rẹ̀ yé bọ̀ wá pín ìsanwó tó rà lè ṣe so káwọn ọmọ kékeré káwọn wí àwọn kékeré náà tó náà kékeré fún ó lè

ọjọ́ káàdì yẹn àti ọjọ́ ṣiṣẹ́ yẹn kí ló tà. ok. torí mo rí àwọn ọmọ kan ah. ah, tó wọ́n ní wọn àfa wọ́n wá ní kó lọ mú èkó kó lọ mú sí níta àwọn akínyìn wá kìlọ̀ ẹbọ ló ṣe wọ́n wà nígbà tí ó ṣe bó rẹ̀ ṣé epo lẹ́bọ epo wá epo ká lẹ́wọ́n ló ṣe bọ bàbá ńlá epo ló ṣe o so kó túbá kó túbá náà kó túbá náà kó lè lókun ẹ̀wọ̀n kó túbá kó túbá náà lórí ẹ̀kú fún ilé ẹ̀kú káàkiri ni o ọlọ́run tààrà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá bímọ tó bá kú ṣe márùn tó rún fi wọ̀ ní òní sunday ó wá kú ṣe márùn tó rún fi wọ̀ lọ́nà bímọ ọmọ yẹn sunday ló máa bí wọ́n sì kó mọ̀ rẹ̀ ní ìjọ sátọ̀ ìwọ̀n sí tí ó bá lè sí ọlọ́run tó bá sọ òun tó bá kò sí tó kàn pé yà wá jìnnà

pé wá ti á so débi kan kò sí tó lè so dé tó wà ní sèyí àyà ìjẹ́ pé sọ ìyàwó afáàlẹ̀ tí wà dàrú wọn la tí wà ti dàrú wọn la tó ní tí wà ti wà dàrú ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ ni kìí ṣe pé ọwà so nígbà táwọn tí wà ti dàrú fún yàn àwọn afáà gbé sí o ìṣèhábọ̀ ìṣèhábọ̀ ẹgbẹ́ wọn ìṣèhábọ̀ yóò máa ṣàlọ́ lápọ̀ kan fún ẹ̀rùn kọ̀ọ̀kan kọ́dà bí wọ́n fẹ́ kírun ẹlẹ́ẹ̀kejì bí yóò bá só bálọ̀ àlọ́ bá yá òní bàbá kì ẹgbẹ́ pé iṣu rẹ̀ ti dà ọ̀nà sọ ohun so ó fẹ́ ká ìlà sí bàbá mi máa fẹ́ ká ìlà lọ́sẹ̀ ìkọ̀kọ̀ ẹgbẹ́ onílé ní àjò so àlọ́ alákọ̀ọ́kan ni wọ́n ti gbọ́n ọ̀kọ̀kan kò lè fi àlọ́ alákan kí ìrùn méjì so wa kasuba tanese awa kaila tanese wa be kala sari tele mi di yawi yutu no tola no salamu su kola to su tí wọ́n ti lọ náà tó bá wá só ìwọ̀n nílò bẹ́ẹ̀ tó ló yóò ti dé sípò ìṣẹ̀hàbọ̀ ṣùgbọ́n tó gbé ní wọ́n pé iṣu yẹn ti di àrùn kìí sí tó wọ́n jẹ́ dábí tó wọ́n jẹ́ lójú ọmọ só wọ́n ọmọ tó wọ́n lọ jẹ́ o tó wà ní sí ọmọ ọmọ bá lọ́wọ́ náà ní Allahu ta'ala nọ́mbà 6 ọkùnrin wà lọ́wọ́ fún ìyàwó ní máa yà fún ìyàwó bákan náà inú wọn fún ẹgbẹ́ pé ẹgbẹ́ pé sọ́bà náà bóyá kọ́kọ́ wọn náà wọ́n fi tó wá rárá díẹ̀ bóyá rárá so fídíò wá iṣó wá yóò fi wá six Thank you. النبي صلى الله عليه وسلم قل لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب النبي ذاتي باب الكسوة الفاتحة النبي يقول نعم النبي يقول الرجل náà wọ́n lẹ́nu ìwọ́n lẹ́nu kàlọ́ pé bí ẹ bá bá ìrún ìṣòro tó wà ìṣe kúrúkúrú yẹ kúrú wà ló bá kúrú ṣe yìí wà bẹ́ẹ̀ kọ́ kápá díà àbí wọn kò ní àá àníbi sọ̀rọ̀ lọ́sọ̀ náà àníbi náà bá fi lè bá rògbò ó ti bára ká so súnà ni kó má padà síbi àdísùnmọ́ ètò ní àdébìnrin tí ó bá ti máa sọ́nà fàájì àkọsílẹ̀ nìyí àìlú àfikà kò ní ìrùn òun náà ló fún agbébí ẹ̀ máa fi lè bá òkúrò kí ẹ máa dàmà rẹ̀ bí ọ̀kẹ́ fẹ́ dàmà rẹ̀ lè kàn kákú àdébì ti parí ẹ̀ òun náà ló ní bí ìbá ka sọ́nà fàájì àkò ní ìrùn wá ẹlẹ́ẹ̀kejì tó ní ẹni tó bá pé kí òun wá fi bá wọn nínú kù sí pọ̀ pé kò ká fàájì àtẹ́lẹ̀ àbáwá bàtà díẹ̀ tí ó ti yanjú rẹ̀ tó ẹgbá sì ní wọ́nùlá ìsìhán lórí nọ́ọ̀sì tábà ti rí nọ́ọ̀sì báyìí pé ẹ̀rí kò nídìí ìsìhán náà nígbàgbẹ́gbà tí kò sígbà tí kàmọ́ tábà ti rí nọ́ọ̀sì báyìí láka yẹn so dáhùn sábẹ́ rẹ̀ ti gbọ́ yóò òun lẹ́bi nínú mi àdísì àdúró ìgbà tó bá tó wọ mọ́sáàsì báyìí àdísì wà lórí lòkù ó sáré ó sáré ó sáré lòkù ní kíni lójú ọ̀nà kí ló fẹ́ sáré ó lè bàbá ara kàn yẹn ni ọgbà tó wáyé kúta wá dìde ó sì wá rìn wá síbẹ̀ àdísì wá kọ̀rẹ́ sí òbí náà tó bá dìgbà míì débi tí sáré pèsè ọmọ sí i kọlọsí ló tó ọlọ́run ọba ó sọ lẹ́sàn ipò tí ọwọ́ akọrẹ́ bá jẹma tí bá lẹ́sàn so tẹ́lá sáré náà bọ́ nínú ẹ̀rọ ọlọ́wọ́ tí a lè àlà nípa sẹ́wọ̀n nípa yìí wàlúkùn Thank you ẹ̀rọ nígbà yìí báwo lọ sí nípa mẹ́rin. bẹ́ẹ̀ ìwà bá mi ju ra gbàtà ń sọ nípa tó sùn àwọn alásìkò àrísọ̀sọ́lá mú o tó sùn yẹn àsìkò abákin náà mú o tó ìlú mọ̀ sọ pé ó ti wà ní títò bá wọn Muharram sọfá lọ́bí àwa bó ṣe wà náà lọ títò tó fi dé òdìṣẹ́jà àmọ́nàbí sallallahu alaihi kò fi Muharram sí number one pé lẹ́yìn tí wọ́n jẹ́ nọmba oṣù àkọ́kọ́ ó ní ṣẹlẹ́tìsì so òfin àsìkò mọ́ọ̀rù àsìkò mọ́ọ̀rù bàtọ́fẹ́ sí ọwọ́ tọ́fẹ́ mú tọ́fẹ́ mọ́ kọ́dé wọ́n bèèrè pé oṣù ní káwọn fi bàtà lọ́dọ́ pé àwọn òmùwọ̀n jíra òkè oṣù láti bẹ̀rẹ̀ wọ́n sì pàpà bẹ́ẹ̀ àwọn kan ní káwọn lọ mú oṣù tánàbí ṣe tó ṣe jíra lùkan tó jẹ́ ọ̀bí làwọn wọ́n láwọn ọ̀dọ́ lẹ́gbẹ̀ẹ́ wáyé ẹjẹ́ ká mú Muharram kí Zulhijja kó máa jẹ́ ẹ́ndì kó máa jẹ́ nàbà 12 ìdí bí máa jẹ́ nàbà 12 ni pé ó yẹ pé arkanul Islam márùn ni hajj ló parí ẹ̀ kó máa jẹ́ pé iṣẹ́ táwọn fi parí ọdún táwọn fi parí ọdún pẹ́ pé èyí tó jẹ́ orígun ẹlẹ́karùn-ún yẹn ni Zulhijja sọ́kà ọ̀bẹ̀rẹ̀ Muharram wọ́n pẹ́kẹ́ bí àwọn ọmọ fi mí ìpọ́n ti sàlàyé rẹ̀ Allahu ta'ala àlàyé sọ̀rọ̀ ẹlẹ́kejì bí yẹn bá ń kírun èèyàn bá rákà méjì wọ́n ti rákà méjì sẹ́yìn ẹgbẹ́ rákà méjì tán lọ́wọ́ kí wọ́n ké súrà wọ́n sì fati àti ìyá bẹ̀ kọ́ àwọn gbà tí wọ́n ké rákà ẹlẹ́kẹta lára ti bá wọn ẹgbẹ́ ẹlẹ́kẹta wọn mọ́mọ́ ké fati alásán ni so ẹlẹ́kẹrin náà ó mọ̀ pé ìwọ́tọ́ ọdún ọ̀yàn ẹlẹ́kẹta wọn ni sọ́ọ̀fù fati alásán ni mọ́mọ́ ká lọ́kà lọ́kà tí ma wá fẹ́ kí èyàn fẹ́ san méjì tèèyàn ṣé yóò ka súra pàtàkì lásán ni àbí yóò ka súra lé àwọn fáàkù méjì ló lálẹ́ lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní èyí ó ka súra tó ti ka fatia àwọn kan ní èyí ó ka fatia lásán ni kálukú ló ní ẹ̀yìn lórí ẹ̀ bọ̀dé àfáwà ah, Fawzan rahima àtúntò ọlọ́wọ́ tààlà àwọn ní ẹ̀rí táwọn méjì ń wá nǹkan kan náà ní méjì ẹ̀rí táwọn méjì ń lò tí wọ́n sẹpẹ́rẹ́tì òní ẹ̀yọ kan náà lẹ́rí méjì òní sòyí tó lálàáfíà olùbẹ́gbẹ́ swag party alásán ni yóò ká méjì tó ń bá ń lè òun yóò jẹ́ méjì rẹ̀ fàtìrú fàtìmù ìlànà méjì fàtìmù tí wọ́n ti sọ tí wọ́n ti sè so méjì tó wọn kíhun olóòjẹ́ méjì pound two tiẹ̀ ó ti kí méjì àkọ́kọ́ lò so tó bá dìde nígbà tó sálámà kan méjì tó fẹ́ kíhun ni yóò kí kí méjì ti gbẹ̀yìn kóhùn tó rí ní tó rí lè dùn yẹn wallahu ta'ala a'lam bissawab ah, Thank you kéré yóò ti lé náà wọ́n ní sáà gbàgbà bí ìṣòro sí hajj ni wọ́n sí hajj níta ń fa ni pé inú oṣù inú oṣù tó máa ń sí hajj inú oṣù tó máa ń gbàwẹ̀ Ramadan Ramadan ló máa ń gbàwẹ̀ ṣẹ́gẹ́tìsì lẹ́yìn Ramadan ló kù Shawal, lẹ́yìn shawwal ló kù zulqada lẹ́yìn zulqada ló kù zulhijja so bọ́sí àsìkò tó máa ń sí hajj náà bọ̀dùbà táwọn fẹ́ gbé òǹkà kalẹ̀ táwọn fẹ́ gbé kalẹ̀ pé bó láti máa kà oṣù wo láti sí nọ́mbà wán òun náà ti pé káwọn mú àwọn lẹ́yìn dòlẹ́jà mú àràmù ni ó tẹ̀lé dòlẹ́jà sọ àwọn ìbẹ̀ láwọn ti á bírèkì ẹ̀ bí àfáwọn òfin sì sàlàyé pé kan yíwọ̀n jẹ́ pé dòlẹ́jà ọmọ jẹ́ nọ́mbà 12 túnbẹ̀ sí wọ́n ní ìdíjò fi jẹ́nà tó ti pé táwọn fi mú bẹ́ẹ̀ kó jẹ́ pé iṣẹ́ eh, òpó karùn-ún oṣù tí wọ́n ṣe òun ní ó jẹ oṣù tí ó láti yóò bá láyé báyìí dáadáa yóò bá mi ò ṣe dáadáa ní oṣù kò sí dáyé kò sí déètì kò sí pé oṣù kíní oṣù kejì oṣù kẹta wọ́n èkó déètì sí ẹ̀rí sí so ìgbà tó padà wá yá pẹ́ ìgbà tó dé àsìkò ẹni ramata ẹ̀sìn ìjà tó lọ fẹ́rẹ̀ ọ̀dá mú ara ọ̀rọ̀ rẹ̀ ti ẹni ṣàwọ́ pátá wọn sáà ti ẹni iná là ń sọ sí ẹgbẹ́ ìdílá náà ní ọkùn kéèké wo kéèké wo kan ọdún àwọn déètì là ń sọ ní sí pé èwo olóògbé nàbà wọn ọlọ́wọ́n bá sọ pé oṣù méjìlá náà ní bẹ́ẹ̀ ọjọ́ lápẹ̀dé sí wọ́n á bí mi ní lápẹ̀dé sí àṣì kankan lónìí kí ló sùn káwọ̀ pé àṣìkò wọn tí wọ́n láwà ẹ̀dẹ́sì káwọn pásítọ̀ tí wà ní òní ni wọ́n ṣàwọn wà ní àwọn náà tàbí òní ni wọ́n ṣàwọn fọ́s lọ́rọ̀ tí wọ́n náà wọ́n gàgẹ́ bí wọ́n haramu kò ló ti gbé lónìí o sẹ́kẹ́tìdé sí yìí àmọ́ fún haramu yẹn àwọn olùgẹ́ bí pé ní oṣù àkọ́kọ́ náà nǹkan tó ní sọ́fà àbí ní ìrọ̀bẹ́lẹ̀ awà wọ́n wà gbé ní oṣù oṣù méjì sí ẹ̀yìn sẹ́gbẹ́ wọ́n ka ìmọ̀fẹ́ ayára wọ́n ka wọ́n wọ́n pé àwọn ti lóṣù méjì lẹ́yìn gba tí nǹkan yẹn ṣẹlẹ̀ òkè lápòjú sí àbẹ́yàn bímọ nísìnyí wọ́n bímọ ní muharram tó bá máa di muharram mi tó máa bí wọ́n láwọn lóòrùn ó fi ọdún kan ní èdè ṣùgbọ́n tí wọ́n sáà ń pè ìgbà tó fẹ́ sọ́ di òǹkà pé ká máa kọ déètì so èwo ni ó di oṣù àkọ́kọ́ èwo ló di oṣù kejì èwo ló di oṣù kẹta òun làwọn fi àárẹ̀ jẹ pé eré ìlà fún ní oṣù àkọ́kọ́ èyí la fún ní oṣù kejì òun náà so pẹ̀lú báwọn náà tó múra wọn so wallahu ta'ala a'lam sọ àbáwá òun tèmi ìrọ̀ṣẹ́ ọmọ ọ̀tá ara báwọn ti sàlàyé ìlú sàlàyé ọmọ wallahu ta'ala a'lam last question rí ẹni last time ẹ̀yin nà ẹ̀yin náà ó kẹ́yìn ẹ̀yin last tàbí ok ọmọ agbá tàbí àwọn ènìyàn wọn bá sọ pé wọ́n ní ìfipá ṣe ní kàkà tí ó jẹ́ sára sí i. ó ní kò sí jẹ́ bẹ́ẹ̀. <laughs> ẹ̀ẹ́dẹ́gbọ́sọ lẹ́ẹ̀kan àwọn súnlẹ̀ tí wọ́n káà ń súnmọ́ ń kà dísì fún ilé kan tẹ̀ ìrìnà

ẹ̀yìn ọ̀fà ẹ̀wọ̀n mẹ́fẹ́ tó ń pàrí ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ lẹ́rú bẹ́ẹ̀ ok kò sí ti jẹ́ bẹ́ẹ̀ láti wà ver ok ẹ̀yìn a à ẹ̀yìn wà ní rárá sí ẹ̀rọ àwọn àfà wọ́n ní sẹ́rí ó kọ̀ yìí ó kò nítumọ̀ kí ni kí ni à ń ṣe gẹ́gẹ́ ni òun náà gbéra lọ́yá ìjọba ìlúwa ìjọba ìlúwa ṣe ó kọjá sọ láyé wọn túmọ̀ kankan kí lè ṣe bẹ̀rẹ̀ kan lápòjú sí kò sí kankan pè ní tẹ́yàtò masjid kò sí nọ́bìlà kankan pè ní tẹ́yàtò masjid bọ̀tẹ́ bá ń wo àwọn tíra wọn ní sí tí wọ́n ń kọ àwọn sọ̀rọ̀ tó wà tí wọ́n ń kọ àwọn nọ́bìlà tó wà wọ́n ní tẹ́yàtò masjid so ìṣesí ló yẹ ká sọ ní orúkọ yẹn so bẹ́ẹ̀ ní ọlọ́pẹ́ torúkọ náà ní ọdá agbọ́ kò náà kò ní ọdá agbọ́ àmọ́kàlẹ́sà tẹ́wàṣẹ́ tàbí nẹ́bí o bẹ́ẹ̀ ti káàrẹ̀ aláwọ̀sán alá Muhammad wà láàrín Muhammad sí ní káàlẹ̀ bá dáàmà nígbàtí wà láàdé òun ló jẹ́ kápẹ́ ìṣọ́ àti Ibrahimiyya ìpàdé ìgbésí àti ìṣọ́ àti ìfàtí ṣe rí abẹ́ta ti jáde gẹ́gẹ́ fúnra rẹ̀ òun náà pé ní sọ àtúlì fáátì àmọ́tọ́ pé fúnrùn fáátì ní pẹ̀lú rẹ̀ lọ́wọ́ fáátì wọ́n mọ́ tí wọ́n ṣe jàmbá ni wọ́n ọlọ́run sàmọ̀nà wa àṣàtọ̀ ẹgbẹ́ ẹ̀sìn fáti Muhammad o ọlọ́run sí yamana wa wallahu ta'ala alam sawab níparí wàhálà sọ́wọ́ tó bá Thank you. Okay. ìdílé kí ẹ ti lọ àti dáadáa ìlú lórí ẹ̀ lórí àwọn ìmọ̀ ẹni tó máa ti ti yẹ kò lè kò lè fún ìyàmọ́ kò gbọ́dọ̀ fún ìyàmọ́ bí yọ́n ní sọ, ó ní àwọn tí wọ́n bá fẹ́ tó bá jẹ́ obìnrin kan yóò ní ọdún méjì nípa ni sọnù fẹ́ bá fẹ́ complete sẹ́nàrẹ́ complete wọn ó túnmọ̀ pé ó lè less than but èyí gbọ́rọ̀ pọ́ ilé ìgbọ̀ ìgbà lọ fẹ́ni tó wà fẹ́ pé adẹ́pẹ́ pípé gangan ní ọdún méjì àmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ àtìmọ̀ ah, ìlú pọ́dún méjì o bá tí wọ́n lọ́sùn mẹ́fà òtánù so kọ́lá àwọn afá nínú ẹgbẹ́ kò sí nínú kò ní ẹ̀ṣẹ̀ àmọ́ kò mú nǹkan tó ga mọ́ ma ní wọ́n sọ́nà so ìwà máa àwọn tó bá mọ́ wá gé elétò ìlera àwọn alẹ́ máa sọ látara táwọn sọ pẹ́pàá ìbátan wọ́n tó lè máa fàdájọ́ yọ látara tá sọ ìfínà bí bá fún ọmọ lọ́yìn lẹ́yìn ọdún méjì kọ́má ìlọ́sẹ̀lẹ̀ sí but tó bá yẹ bá sí wà mẹ́ àmọ́ bọ́ mọ́ bá gbọ́n lójú ti náà yóò ti gbọ́ tayọ fáwọn ọmọ béèrè pé mọ̀mọ́ gbé gáàgì tí ó pè ló bọ́tọ́ pè ó wà ní pọ́n méjì so wà láwùtí ẹ̀yìn mọ́ والله تعالى أعلم الصواب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت والسلام عليكم ورحمة الله